ina jini ana ka anaika ya wuranya inu jumadan akhir nirai akahi atace cehore na tuluhure wati kena onun tumurhi sallallahu alaihi wa alihi wasallama ni jira ur makka wa madina anasari oho kawuli tonya anari april nirai ayani ni uronya nan ko uronya ini 2013 Uh, omuli yusi page uh, abaka oni tuini alaqidatu lislamiya min alkitabi wassunna alsahiha ani sheikh muhammad ibnu jamil zainube <coughs> minawdu shota menere sar ku komuli dawtenan na ka oso sadi mana kayam sar ku komuli dawtenan ina daw abre ku tehulen ɛdɔw aki mɔmini ɔna dɔw yɛ muri iwon waya kure aki bɔbɔ ani gbàgbɔ gbàgbɔ ɔlɔna dɔw ko yawa tí o yiwọn nani bɔbɔ yɛ kure ɛdɔ tí n sɔ yi akida ɛdɔw gbàgbɔ kɔsi yowɛ dɔw yowɛ <clears throat> ɔka al ihtimamu bil akidati wa tawhid. sɛbɛ di maa ni dubanye ye erai akida erai ideology erai creed erai saburuka ɔrɔ situna ni do wa sɔtina ye do wa nyɛnwa dini wa tawhidi ati o yi somori konya ini a bozi ana yi ka omori ojo ce ŋun lima to sɔbi lɔ ɔkɛ limaza na tamu bi tawhidi akthar min ghairihi. sɛbɛ di man give importance to tawhid akthar min ghairihi daika tawhid e give importance una besa na obe min moy kare tawhid aqida sɛbɛ dai kona dubani yube min because wele muri yon wata do me ton to muri to sallallahu alaihi wasallam umono se yoko se kwa butan do do ma bo do kutan do shaytete was 23 years don wuri dosi era ewarata eh, ka asemre ita hui dikene so over over 50 percent in fact close to 60 percent of Uton Tumori was bought what Tawhid or Aqidah then ere muamala ere ahkam ere anawada bando ini the remaining uh, 40 something every time you therefore ile na ko moda na chiwa nke ebre ya ho oka nahtamu bitawhid ya give importance ya dubanyi tawhid li asbabin kathira agwe agwere anaka ọrụ agwere durins minha in reasons ene التوحيد إذن التوحيد ضد الشرك ono bi eyi ko shirk ono bi opposite oyi homuri heban huwa ruknu al-asasi oka otowobin anaika inu hete adin otowobin alladhi yubna alayhi al-islam daike ono bi otu hete anaika soy otu hete din anade islam no then olonyi tawhid abi islam no wa wera hadatna wenyi tawhid wenya kidan wa kusala banza wa wa bawe banza su wa ko meke na bani banza wa no makadusha nyi tuli banza wa ko quran upeche upeche ine ko banza wa masalati banza wa mizikiri banza seme abu wenyi tawhid abraham yuna ويشمل في شهاد ويش ويتمثل في شهادتين اوكي إلى نونيكان أو توه إني أو كاكا إبن ويبا أنا صاي لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله وأن ينادى دعاء كسوي محمد رسول الله ọlọ́wọ́ àtọ́ muhammadu rasulillah muhammadu rasulillah muhammadu rasul ọ̀tá wáyé tòhídì dọ́kọ̀rọ̀ oh, oh, ní ọ̀fẹ́ lè lajà ẹ̀ nọ ọ̀fẹ́ náà àwọn ọ̀fẹ́ lè kẹ́ náà jẹ la ilaha illallah ọ̀nyin before muhammadu rasulillah wàhálà wà ní la ilaha illallah ọ̀nà dúró tèyí ó gáyà bá la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la no and wọ́n ka aki no ṣe ka abẹ́rẹ́ aki no no is negation kọ́ no banasi negate sa no banasi revolt against sa is a revolutionary word no ọ̀yẹ̀kọ̀ ẹ̀yìn eh, no a ah, nyisa kúkú ọ̀sẹ̀. Because yes, all of them, yes, yes. Ama no, but not a pose out. So la ilaha, umuri ka ma to we, why e ma to we, do e ka ev she done we. No, say no to a business Say no to anything. I e bin ahike yon. Illa Allah. Ebu umuri so la ilaha is negation. La ilaha, no deity worthy of worship. Then illallah is an affirmation. You negate, you affirm. No, yes, no, oyana, oh, no to kahuliki, no to abibidia, no to abisana go against the mori. Then yes to abire no morika. Abraham No, and no mori is no. No to kahumuri ever. notuka gomuli iheba then yes so no way nyima dan and i may have you mm-hmm. na so ba je do kaka e ashadu la ilaha illa na dadi ni eh isa eh. ka kana mi no da si no si nyima hunde na dadi ni ima na nyima huni no ba ke so ka e hore uto au ko ha tame no kugere hi ha do kaka ashadu la ilaha

kakashadu la ilaha illa allah this is the prophetic method of waisha diniela ana me do need go hakunda wan waru ya tuni hajendoka ah hmm. mara hona benu na jen dawe dai ke oni di go so le ka da sinyima duwe regret do asoma yen ka ta na kwa besa ni we gigirigi do kwa rura do kwa rura ni sako ora ore dura wutan do tuwa mai do kai azura dura wutan iso mi eh, da ka eh eh ile divira ben da ute chira da sabu sabe werare kuku do lo suwa na kuku kuku wanya muso ale kuku ka waso an kuku du ogugure kuma lo ida banyo bi sunne due jesi kaili ka mere ogugure diwe na la daka la ba ba so a ah, bese nen hu nan da do wa ke allah because o ya hu nan do na allah bi man wa nan ya allah hmm. wa wa ke sa anda ira me ni ko ai so nam de yiro ko ko le do wa se allah wa no wa to shirk amma ku kawurci ko da wa man yakfur bi taghut wa yu'min billah ko no ko da and i remain ko these are the reasons and i ka o oh me ka amre akidu non ta o yola da ni blodo ke na hunan ka budi yo man le ni te bran shirku yan ane shirku ke ne ene ko mi ka huri ka ahụ na ekwu ndị ihu na ọrụ ọrụ ndị nyere ibiri amị dọrọ mmadụ ka ọzọ sie ibe ahụ ọzọ sie ibe ahụ arụwa ahụ tụrụ eze ịlele arụ ni ma ahụ na ekele wa adọ ikọ arụ ahụ na na papa ite na uto ene ne dibi hu na ha ba wen la na ka ko nya de ba to de ba to do ra to do la pa aro je nya ro do pa ah, ma di ma ma da di ni de he din o na da na ko de disgrace lori awa ka hure me do e ka hure ah, de to e ko nya to because dịka hụrụ ọsịrịla dịka e dị enyi ka onye inu je mana ara mafa na-enye oya ka na-enye echiwuru ọsọ dụka ka ụja na-enye ọmụda aka na mere nwa ọrụ na jụwa nwa nwụda ka hụ ịba nwa nwa ahụ nwa ha dị etu because enyi nwere ya asị ruru ke na-eri ọgwụ na-ehe ama ya nkata nanyi ọbịka arụwa enen arụwa enen na ịka ụkọrọ m ne ena adị wojojo rẹ wọwọ ana adị pepe ọrụ ụwa chaa ana yọ ẹnẹrẹ rẹ kíkà hùrí àìkòyè wa. múlẹ̀ ọ̀dọ́ máìkẹ́ yá báyìí òkèlè pàpà ọ̀nà anamíkì ilẹ̀ ìtọ̀wé ìdàmánì kàfóró ẹwà ayé kùsàlà dò wẹ́ẹ̀ ká àhẹ̀kẹ́ ní wọn àmì ọmúlẹ̀ ọ̀kà wọn ọ̀kà ana akìnà ṣúrọ̀ ká àní ṣírk faman amìlà amàlà aṣọ̀rọ̀ kàmá ìgẹ́yìrì tọ̀rọ̀ tó wọ́ṣẹ́rì kókó. wọn tó mọ sọlọ ọlẹ sọlọm kò mórí ká mẹrẹ ègúnmi kọlọ sọsọ bá wùrà mu mara àwọn ẹwọn kò ní kọlọ sọsọ bá mu ewé ní ìdí ní ìdí ewé ní ìdí anyọ náà ewu amọlẹ ní ọmọlẹ òní ìdózi òní so ọmọlẹ kì mere ègúnmi ní sọlọ bá ọ̀rọ̀ náà mú kọ́rọ̀ then dɔm so sɔba hura ya ɛwɔ na ama duo da ahimi dɔɔ dɔɔ dam dɔɔ ka ɛwɔ ma duo tse ya muhammad ɔɔ dɔɔ ka ya ta ta duo ɔnɔmi ta bahi kɔnɔmi tisa la n'a ko ko tɔrɔ to wɔ na wɔn ma na wɛ kirismas enebe n'omuri muri aka ka wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura muri kibe ni tu kore ne ku kiyama de garari agu kishiri ku inan de o kore ni da bare dudu da to aheba ha don ya bai ka ino so ni abola anything including on to muri o to e shiriku re ba to kora ni dudu ha no muri o ka wo yo no qur'an ka o ka ya ne ka ka wéèrè ẹ̀mí ọ̀ntúnmíbi wàlàkọ̀d úhìyà ìlẹ́yà wàlàkọ̀d úhìyà ìlẹ́yìkà wàhílà lẹ́dínà mi kọ́bìlìkà la in aṣọ́rọ̀kta la yà bàtọ́ nà ámàlú wàlẹ́tàkù nẹ́nà mi nà lọ́sírì wọ́n ka káyà náà ka ara tutu him ẹ̀mọ́ tó mọ́ sallallahu alayhi wa sallam. Ahmed Kami tutu yà àtúnáfẹ́ bẹ́ẹ̀ dín mà bẹ́ẹ̀. Káyé. ono na ka en moto mutum muni moto kaka bai ka la in ashrokta don muli yuzi adjective ashrokta don yuzi second person oyo second person la in ashrokta you if you commit shirk if you involve others in worship with Allah subhanahu wa ta'ala if you ascribe any other partners to me la yakhbatanna amaluk all your did will be completely invalidated abukola oboni edu juku tisalonu kota bu ejo nu maneme kuma e won tumo do ta kunna na min al khasirin do no na ki hiya me e ku da niku da na amane ka yon tumo e never wa ai ka do e ru ka anyo bo o anyi se do an da ze window ka nyo salatu o lo re han abana mshiriku ko mo ri asora da ora ki dole ke ku yiwin e ku luwa iku ọpọ tinai ẹnya rẹ sóyè iná yà ó àtúntò ọgọ wa ọkà tọhídù alimakur ọkà tọhíd ọní àtàmà ọní àká huwa lẹ́dí yadukulu kafir alislam tọhídù náà ẹ̀mí ká ṣẹ́dúnláìlẹ́lá ọ̀nà àkàwọ́dà sínú islam owó yọ̀là ọkọ̀ tọ́hìd kọ́wọ́ dọ́tíní kò mórí wìkọ́nyà dáṣà ó mórí ẹ̀ bá ọ̀nà ọ̀mì kíká àwùrí ẹ̀ náà nàmi ká àwùrí ẹ̀ rí ọ̀rọ̀ kó mórí àjẹnì. tọ́hìd ọ̀nà ọ̀dọ́tún ló yá náírà ẹ̀rí dọ̀wà ló yá náà jẹ́nà àjẹnì. tọ́hìd ọ̀nà ọ̀là àdọ́tún káàbá aṣẹ́ tẹ́ náà náà yá ni mukhlisan min qalbihi dakhala fala yuqtal adaka kunyi zanyi islamic state ale kuwo fala yuqtal an kuwere ko katon to muri an fara ko ibn zaid ibn al harisa radiyallahu a a enere ko ana ka wuri ko ya dada kere kere kere

dɔɔyɛ wɔ dɔmtɔn wuli ka sɛɛ do wɔ you have committed murder dɔkɛ yɛ ya rasulala ibɔ kan wɔ se ma bɔ agogo ɛli gɔ kan na dɔmtɔn wuli ka a wa hali hali shakak ta kaliba wa gara ya nire ne tukisɛ yɔ nan. smith kama kaayɛ lɛ wɛli La ilaha illallah ɔnaa yi zaa wɔ wɛrɛ mu defend dan. so rona ranyi tawhid zama ko abraham ye ko ona ranyi tawhid ka mis ko ye na nyi mis ka lan hone hadisi usama ibn zaid ibn al-harisa al-hib hib ar-rasul ibn hib ar-rasul oni mission to mori ana wujon mission to mori enere kuma kanu no wo ka wuri ka shadu la ilaha illa aka yana wa so ọ̀dọ̀ wa àtúnà ẹ̀ bàbá inú wọ̀ ọkẹ̀ ṣáàdùn láìláì ńlá yóò kàwọ́ kàgbókò ayé democracy ọ̀bì náà have done democracy <laughs> in one situation like islam wọ́n ní a lot of technicalities kàṣẹ wọ́dà kẹ́ni anamase simple and lọ́dọ̀ sẹ́mi táwìlì táwìlì táwìlì bẹ́rẹ̀ jáhìlì tí táwìlì dọ́ọ̀mi táwìlì kò nyà No, dọ́wọ́lá. enere ko wọn tún wọn kẹ ẹlẹwẹ awùká ẹtí sọnù ọdọ àkíké àyè kùsàlà ànìkè máa ẹka ọrìjọn wọ àkókè wọ àkùsàlà ọtám wẹẹnyì tòwí di sọwì káfíìrì òwì nkó àmà ìkórè àná ọdọ àkùsàlà ẹ mọ mẹ ẹ di wọlé bẹzẹ so where said different than either way is tawhid okay ويخرج المسلم من دينه إذا أنكره وقومه أنا رام إسلام يخرج دوته من دينه هنا كان إذا أنكره جو جو إسنا التوحيد جو كوهيرتي جو reject التوحيد بولا أيدنا توم أبدا ميونا سأني سأدوتهم <laughs> idha ankarahu au istahzaa bihi wabi kijo simisi ya onora ọrịa tuhun islam kumne na kusala da bawa anyere tauhid ono inan misiya do na ka nika he eh ya isa laban e ma sibe keto non do man ọlá rẹ tó hún islam wàláhi lazim àgbèsì yẹn náà hàn abilahi wa ayatihi wa rasulihi kuntum tastazi'un la ta'taziru qad kafartum ba'da imanikum daya sɛ awɔrɛ yɛ lɔzɔ n'oyin kuran o morihi abayo morihi abonto mori wana akusi ya ɛni sɛnu akusi ya ɛni sayi tɔnɔ ɔlá wàlí káfíri and kuma àgbo sɛ tó ahona ago kagu sahabi ne cha no ne ten wa ma sahabi siya wala sto o mori wa mtian abi ayo mori on wota eni ayo no qur'an no mi siya abi konto mori wa mi siya abi sahabu to mori ago se mi cha no ne te ele gude ya masahabi ni siya ne le kon don mori ka hmm. o mori on ton haba ayo muri wa mjani la ta taziru umuri kuwe kunye ni excuse kunye ni excuse yani kolo kaka yeye hinole nu ga hawazi ka sa kwa dak inma kunna nahudu wa nal'ab liye hinole ndiyama henda ka ah. eh ana ka ka shangu neno no mahe la ta taziru kot kafartum baada imanikum agobo iyo la man jedai eh lele apodo ko so eh, eh. isu ni dada ni suni ilẹwọde láti ataziru kọlìkàfọrọ tó ń bá dáyé máa nìkú ṣe ká nà owó ìṣe ọkọ ọkọ òtẹ ń di kálímà lẹ́yìn ọ̀nà mú múrí ìsìyà máyé múrí ìsìyà múntó múrí ìsìyà mọ̀sáábì ìsìyà dọ́ọ̀ kóra ẹni wọ́rọ̀ dọ́ọ̀ múrí ẹ pọ̀ sí ọkà kúmá àányí islamic state dọ́ọ̀là kọ́mìtì ẹni ìwọ̀ yóò tẹ̀lé káfíìrọ̀. dans la war kafir des sharia rule ka a war it is as a word kafir about an at tawhid okiseme dule ka ile tawhid amana kafuru zana tawhid anawe da'watu jami'i al-mursalin ila umamihim onawe oh, at the call the central call onawe oh, oihi anaika abanebini bem ɛɛba he umam umam the plural of umma umam the community the people ana trɔ each prophet he ɛnyi sɛba mɛ ɛbi sɔri ɛwɔ yɛ abɛ ni tɔhid that's why umar atani bɔ nkuli ntomori a kɔla lɔw taala sɛba yɛ ɔyinsɔ tuna hal ka omori sɔrɔ na taala kisɔri bɛda ɔwusu bilahi minɛ sɛ tɔn rɔjim min hamzihi wanafihi wanafi omori ka. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا أمريكي يلا yɛdɛ raise for people yala kua kɔtɛ inala fi kulli ummatin in each irago an mitu ne hanon rasulan onto en yira gwana da tontonan sakeme ani budullah azahi komorihi ana illa allah wajtani butagut don la ilaha a pisana wannan da kene umuri umuri ka wa abudullah da ake so abedo ba han they go together abda yoni ogonna in itself the reasons only man give importance to tawhid حق التوحيد سنة التوحيد هو الذي خلق الله العالم لأجله أكا أقوي توحيد أقوى وهيك أموري تني كنيا أموري توا بهنون بمن لأجله أقوى قال الله تعالى أمورنا نبكي وما خلقت الجن والإنس إلا ليعبدون ما مترو الجنو مترو لا إلا except لي لا التعليل لي لا مفرز لي لماذا سمع دوم كنترول على الجنو إيه ليعبدوا أمريكا أبا بحكم أبا بحكم ọkàlìyà àbùdù dọk dọsins bracket i tafsir kuran ní náà rani kẹdẹ liwa hiduni ubẹ bá simi wikonya wọyu friduni den ne singulam out fil ibada in worship ina heke ina mọrẹ yìí wọn nà ilẹ̀ ẹ̀ náà mà ní kàn án agùkà. a hesi yi ma bara agoka azani kabur ji na enne De yi man ere sun islam ame aye ni ni kabur jo ina me jori ni sufi that's definition of seven so mori ka to gran ko hagwan to lan eh so mori ka to gran ko hagwan to lan yele na ko suratu zariyat suratu zariyat ọmọ subhanahu wa ta'ala ọkà wọ́n máa kọ́lọ́tún jìnnà wal ìnsà illa lìyà àbùdùn ẹ̀ máa orí domínkùn mìíràn rìsíkì wọ́n uridu minkum domínkùn mìíràn ayé yóò tẹ̀ mú. إن الله هو الرزاق ذو القوة المتين وذكر

tamadai fa inna zikra agwe ko itamayanon onwa me yazan tanfa'ul mu'minin oba mogummo elna kebdira do ase na do do ka kay mo era do de ma heken aba nye na wana jede ka hwene win de nyima ba muri la ka go muri shechi be ko ma jinol definition ni nyima no na azaba wala de ka gonto muri hato lam ne no ne an ke me ba majin abra hmm. me yo nin ko hmm. e eh, ba sho majin wa man koko muri ohugu e wre hina de kisa sa de ka wa ni wa ni to o ya ya rasulullah ya rasulullah ya rasulullah o na ya rasulala anaghịwa <laughs> e na ime abịsa anaghịwa na ịtọ ihe anaghịwa na ịtọ ya rasulala abịa m ewu nkwo ebe ịbasa ọma adị nụ ịsọ mee nụ adịwere adị na ha ịjọdụ na adịwere ka daa na kwụ otu mụrụ ekwu ee anyị nọ mụrụ ime anyị ka anyị kwụ debara agwa ntụ abịsa

kashurbihim laban uma abe yɛrɛ sɔrɔ ana ika da azɛ ni de ko ehu kura na bi ehu nono awɔ sɔda kɔrɔsulula lɔɔre sɛlɛ o ye cɛrɛ hu umuri wana sɔ kuran bɛ kan wa ko aka kuran kuran min al kɛra aka kuran o min recital it's not a recite. Tẹ́lifíṣọ́ tún ní e ma na shode ho de mu wese e na shode ka to o ah, inni amantu inni amantu billahi fashhaduni o ah, mar chere ko himba <laughs> sawa gwan to to to la nan hmm amani ah, nyo emen emen da habo keno banyar ho en na pere una na igden bole ọkai anyị ọjahana jụọ ọka laulahu ma kana khalilu wa adama wa musa wa isa bal wa mulku sulaimana laulahu ma khuliqat shamsun wala qamarun wala nujumu wa dunya wa ma fiha ọka laulahu ma khuliqat laulahu ma kana halilu wa adama e ba gunto muri e anenye khalil e anenya ne ibrahim wa adama le ba nto ne bi adam agunto muri amane to aben wa musa wa isa atanib musa atanib isa bal wa mulku sulaimana atabuhinu anugaka anib sulaimana mawo doka kai laulahu ma hulikot ɛɛba gobe an to mori ɛdɛ an to sabe shamsun wala kamarun ɛdɛ an to ɔye ɛdɛ an to hɔye dɔka wala nujumu wa duniya wa ma fiha ɛdɛ an to zɔm ɛdɛ an tun a bɛɛ a tabisin hinan sewale ka an ne bɛrɛ n'a bɛ dɔ sɔn nani kɔ jɛ dɔ ka a. eh gonto muri ereto ya rasulullah ya rasulullah ah, o na so dori dan ono mani ka onto ho mani ka ka na manto abisa eyi ho ka ka na gwa ama go e tin kewa ho so na de nyoma ni de ka sara bi kicheza kene guidance onon da anyị hadis eh, imam al-bushairi anam al-burda ọka ọka ọ na-ake مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ركع أوكا ومن جودك ومن جودك الدنيا وضرتها ومن علومك علم الله والقلم eh ومن جودك اوك انا اذا نو مريسين ono mori ka aka eza e wa ntu mori dog ina eza ono mori si me ntu mori eza dunya wa darrataha oka ehonon ate ohinan minin idaniku te hanu adele ne kuwa gonto mori amen according to john doka wa min ulumika ilmu lawhi just part of your knowledge onto mun enyi knowledge boro part of knowledge onto mori obi ilmu lawhi a bisana ni lawhi mafuz ana kisa bisana wa me eh me urin ma poro tu tukia mo edo ilmu lawhi wal qalami ada kiri ya nono nya wana hanu no yaka ya ngwara one by one osu godo ومن جودك الدنيا وضرتها ومن علوم ومن علومك علم الله والقلم ما لا يصلي وسلم دائما امرك ابو زيد فما وجب عن ɛnyɛ no ɛwara ɛwara bi ka ɔrɛ nyɛ ŋusɔ ɛhɛn ɔrɛ ɛrɛ ti kalɛ mu lórí ka wɔmi njuudi ka wɔmi njuudi ka ebira wɔl ɔkee ne wɔmi ulumi ka ilmu ìtsanɛ atebe aa ɛlɛ bi adu abi kakaka mɔri ɔrɔ anda yi

Eh, ma dipisa ma isho ntomori dipisa ona kwa kwa ntomori ya utuka hey abe watu wa ntomori hini awo non imeja omori ka hapo na tuma go ntomori hini kwa ntomori watanu waka na onyo ka atụ ka atuka hey atuma go won anenze man me so that ijala ka ka go ntomori ya atọ to hen ko agontomori ya to hen ile to widio ala kwa wiao ndawanya wa hizo sasa

okiseme they give importance of ka tawhid isana hi tawhid yashmul or comprise of or kogo tawhidu rabb iwashe umuri wonyaka umuri oto umuri ashoiru umuri okawaya ran wele isu dokari akoro ma so do umuri okowisu na go ka anyo na rai ko do isu aba won ah about about a month ago now ekure wo da chapa na wo gara re so han do even mo pressure na pe do no do it's very it's in the internet do man ile de fi ma ban ben program rush an hola gara re pale da wo rush an tu bule ton da ton da no yara na je ka e so e za wo lo no mo lo ra ka isu isu eh time ma ora expire wanya wanya to kende a ɔmo ayɛ kari ando ni su anabi suleiman alayhi salam taa man mɛra ispa ɛbɔ kɔri jɛnu dɛ kɛmu kɔrɔ ɛn dɔsɛ kutɛri wɔ dɔn hana jɛ ɛsɛ hapɔ ajɛnu na mu kɔrɔ anabi suleiman no su ɛ e. dɛ anabi suleiman na wo su dɔ ahɔ jɛ for hundreds of years alijɛnu dɛ akɔkɔrɔ hakɛnɛ sáà mɛka yɛ idigu ɛbɛ wɔn ni tí o dɛ yɛ ari okuta ni.

adarjana nyame ka ke nyimi bismillah osule so da enyi anya ah, ya na ka ruwe zibi ni jo ra be mm, jo do ka a ah. in mala shonon hmm in mala shonon arjana no ka eh. ah. mme mana ngule na na sana sema ni ke he eh. boro ba au ka wi ka burichi ẹ̀yìn sẹ́ tó ẹ̀yìn sẹ́ o ihu ẹ̀yìn sẹ́ azurihi ẹ̀yìn sẹ́ àmìkọ́yọ̀ èèwọ̀ mórí tọ̀hídù rọ́b wọn ilá ẹ̀yìn sẹ́ àwòkà hẹ̀kẹ́ èèwọ̀ mórí wọn hókòm ẹ̀yìn ìjọba anáwúrá mẹ́ dá aṣọ dá hẹ̀tẹ́ èèwọ̀ mórí ẹ̀nà mẹ́ democration ọ̀dẹ́ ẹ̀ wọ́n definition náà sì yẹ ọ̀nà exist. waaye ni ko daba se tudu bok yo ko anyi baptism baptism b double a t h i s m baptism order government is saddam onon oh, baptism saddam was a clear cut kafir ilami yeko an ki gaddafi on mare nyaa gaddafi ko ko mori na je according to tawhid en ba mare no ijoba na ke ni mi oho si tawhid zero poron gaddafi ame libya poro da wawo sedo on yo da no na so nkoro anyi shintoism mostly found in japan shintoism and they will walk and die. I can know Amukorokenan. I need the God of walk. I need Confucianism, found in part of China. A person then the democracy was not you know doing. Then I need socialism. And I this socialism, ọba ọ̀nà ẹnẹ ẹnẹ Russia wọn. then do dɔnya dɛ nyara Don't have socialism Only china practicing then keye hmm. socialism as practiced by chinese ɔna yi communism ɛyɛ wɔn da Government gɔọmenti gɔọmenti wey tu baa tuesday am ɛyɛ tuesday anyi paper gɔọmenti ɛna ni secondary school <laughs> <laughs> eh, that man and schisms ɛna exist are banned. Umar, they shouldn't exist. They have a Sharia, Islamism, Shariaism. Mm. I don't know. Then, well, asma or sifat. That's it. in the morning, honey, Umuri Okana again. Why she will Okana again? Eh, what all of the car did that? She will not, Dr. Don, we told ọ̀nà wò hinna ika àwẹ̀rẹ̀ dẹ̀ wá ikú kíkú ẹ̀rẹ́ ikú dà ọjà ẹ̀rẹ́ sọ àwẹ̀ ọ̀ka náà gẹ̀ then eh, eh, um, then omi ọjà ẹ̀rẹ́ sọ olùkọ́ ẹ̀dọ́ ni tọ́ gùdù ọ̀dọ̀ tọ̀ wọ́n ti bá àtàfẹ́júwe àmì ìjúwe wera wana cheki abapejuwa na kusi ishiwe ne nake wuliani apejuwa muni hiyo bwa inu wa kutala naza inu wa fizikiri naza you are a kafir and she will not remain a togut order to all oyinna ka hori kina wa jami anwa al ibada ata bodo ni yin ana le ma heke oni de la kafara hu ogwa ni nan at-tauhid sana tauhidi fil asma wa sifat muhimun jiddan dole to nyawa ben ora mi tauhidur rabb tauhidul ilah tawhidul hukum tawhidul asma wa sifat do tinyere shoba again e ka tawhidul asma wa sifat asade sala isede si juo mori asade si ju sosa ila na si mu asade si sosa dole ba bi rin doka yi ono ni because of al muasir agwin or contemporary situation doka muhimmun jiddan is very very important great importance has to be attached to this because of the sufi remaining aban se ko ben kibun tamia o mane e qur'ana alhima alhima anas mi fatawa alhamawiyya fatawa alhamawiyya ona menda ko na hi fatawa alkubur awra mo na majmu fatawa dona qur'ana hama don duke qur'ana enenyi alghulu الافراط والتفريط في توحيد الاسماء والصفات دوك قرنون اني دي yeah. especially a kare as tawhid lasma wa sifat don windoka fatawa hamawiyyat al-kubra No ndure kijana fatawa al-kubra ah fatawa hamawiya oh com more comprehensive fatawa hamawiyyat al-kubra <coughs> emule na na nani tebrane yana shewe akodobi abire ah, onno muri ridase ya aba me juo mo da se yo so oka muhimu jiddan it's very very important oka onika de re juo mo ri jido na ka e wo na wo ro example oka fa ko del taqaitu bi shabin oka ma come across a youth anyi ojo fojo fojo mo ne mri wage muslim ana ko kumre yakul da ka ngol kisoi look at it okay inna allaha fi kulli makan omori wa naya baha onika oko m mi o na mana kọmọ ni manu hmm? anya inna fi kulli makan ya baha fakultu lahu okidim kayon in arabta bihi zatahu ana kuzgo ka omori on wata sansa o ya baha yanu kabir akuri ọba ni iye yẹn ọba ni le ana allah ta'ala agbóko mórí anányúnẹ́bà ọkọ̀ àtúnṣe àtúntọ́ àkísọ́ yìí arrahman alal arshis tawa omori arrahman ka arrahman omori anányúnẹ́bà alal arshi ake akẹ́bẹ̀ẹ́bí alal arshi istawa o yẹ pẹ́tẹ́ tó nù. wamana kada ke ena kaka yi ọkọ̀ mọ́lì ọ̀yẹ́ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ lára ṣe ọ̀nà sọ́kà ẹ̀ ìrà ẹ̀yẹ́nà kìlẹ̀ ẹ̀sẹ̀ kàmísìlì ìṣe yìí ní kẹ́ ẹ̀ ò máa understand àná ni ẹ̀ ọ̀nà ní problem náà ọkọ̀ mọ́lì ọ̀yẹ́ akẹ́bẹ̀ bẹ́ẹ̀ lára ṣe àná ẹ̀ bísà mẹ́ akẹ́bẹ̀ bísà ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà mẹ́ akẹ́bẹ̀ bísà ọ̀yẹ́ zọ ẹ̀ dà mẹ́ yẹn nukọ́ ọkà al-istishad bil mufassiri ọkà oyimiki reference from isi abel ni mufassir ẹ̀ nà mi tafsir quran sẹ́ka ay ala wartafa ala ɔnono mi ni omori ɔyɛ akɛbɛ bi alarasi akɛbɛ ban ɛn eh? wɔrtafa dɔnɛ ban akɛbɛ bi sɔrɔ alalasan kama ja afil bukhari ananka imam bukhari mɛ dɔw bɛ ini tafsiri ayɛ nɔn dɔn mani kaa ojo ojo mɔɔ nɔn dɔn ne kaa wa in arɔta ama awo kaa ka anna allah maana omori yɛ pe bi ilmihi lirɔyan yasmauna omuli yaho abirani aka wayarona domani ra betim gadan in one minute in one every second omuli ra besa era me yo ninko every second teni hinitir tana to tene to tisini hinayola tozon water to chitu waye to nesu omuli bi ra ball in every minute in every second, every moment. لا تتحرك ذرة إلا بعلمه. كو أمور كان يسي without his knowledge. دوما هني second. أمور كا ولا رطب ولا يابس. إيه؟ أمور كي وما تسقط من ورقة إلا يعلمها. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. enya enyabya na manu hure emi akwele na nabi nile topa ya zofe jazi ikule na babe nani ababi kum kunya me wiki komuri bo ri every second omuri kenya na mani udo hure akomuri ye wala rotbi enya na very fresh da fresh akomuri ye wala ya business enya na awu koma awu na omuri ye aban illa fi kitabin mubin akomuri ye da ka ka record kaman yɛrɛ subhanahu wa ta'ala jalla jalaluhu ɔka ijon man ka fahaza sahih don ko so no jen ehe faradiya bihal abu ku jonon ujal barka awi dodoton hada shar in wala enon meya ewa han ga de mo na la non yo la ko non don ko eh omuli oyo nokwera omuli oyo nemwena nse wini kewe kamwe so e, e <laughs> ina ewere emra dama na akwada ina galize emra ka at least am da bare university anyi ah, masters ke ɔnikai omori ɛ ɛmɛ ɛmɛ akɔdza awura mu n'ɔsɛmɛ kiri agogo omori yina nanu kata ɔ gbagi ke ɔlɔ nya so that agogo omori yina nu ɔmɛ kɛsɛ ayi ɛhɛn mara nyina ma omori dɔye nanu abɛ ma nyina ma na akoko ɔkɔ omori di ma yina this is nonsense. Eh? Also known is a mentality ọnọ náà brain drain ọyọ oh, náà brain drain ló ní ọsẹ ní ihu brain drain hmm. anatọhin ba atọhin ọsẹlẹ tọhin huwa lezi yọtọwọ kọf alehi saada ọkà tọhin is the standpoint of fortunes tọhin ọnọ bi ẹsẹ ní ẹsẹ náà ayẹyẹ sọ ìzà àjẹ náà ní saada tó insan sa'adatul insan ireso izanehe osoko jeriso tawhid ana men qur'an aka naje yuda wa shaqa'u ireso diweneri twala is the absence of what tawhid every so diwa wani tawhid de rehe yudu amma heke je je heke otamo heke je je heke do amma heke boro amma wani tawhid da bi tarbiya da ka ho tarbiya ibun ihere ya ko morgi aname ko to ihere o ke ne be do huwa ina no because ihere no nyi mongi Allahu akbar ayi ne so di ya onon ni mala shakawa ide anubule na ukai ni qur'ani ka طه ما أنزلنا عليك القرآن لتشقى هي إلا تذكرة لمن يخشى torí ọlọ́run ṣó bọ́ gbogbo wọn bọ́ ọmọ rí ha. mbariki toha ma anzalna alayka alquran litashqa omoriki me chukuran yete omorika me chukuran yete ubo sukure so diutwa na he so that ọlọ́wọ́ àkùkùrán náà dáàkùkùrán náà mẹ́ka òkú ya òwú yẹ̀rẹ̀ wẹ́ẹ̀kiri ẹ̀dúbíọ́ náà. وشقاؤه في الدارين إن هيبة إلى شو إذا أيضا أتريسو دي أيضا إلى هيبة نون وأن توحيد إلى شو إذا وعن توحيد إلى شو في الدارين إن هيبة إهنون أتدانيكو تأمنا وقو التوحيد يقول إيوه يعني رسول الله أنا أتدانيكو أو أنت التوحيد هو الذي أخرج العرب من الشرك والظلم والجهل والتفرق إلى العدل والعزة والعلم والوحدة والمساواة الله أكبر أوكا التوحيد إذا ما التوحيد هو الذي أخرج العرب أنا أبان الأربعة وين توحيد التوان هون زاوي من الشرك هون شرك وهم والظلم فاتي أوبريشن إهنا والجهل ate armaye areye wal tafarruq ate oyi gahi tew tew tew sok wannan ila al adl na hun ke anye be be nre ni wal ilm da ne bare ona nyiro yen wal wahda da ni unity wal musawat da ni equity ina kanan wannan abraham yewu ko ashe

where they are at war always with themselves bẹ́ẹ̀ ajá àjọ náà ìjọ tó ń rí tawhid bẹ́ẹ̀ déjì àṣẹ kìí sí kìlẹ̀jẹ́ ní tèbìlì òjì sí ànáni ni ànáni tawhid yọ tó tù kí sọ́ọ̀rì náà nà yóò lè yá mi dọ́ọ̀ta wọ́lá náà rẹ̀. ɛwura ko wa ani bila yin misiri ayi misiri ayi o ayi o ɔdɔ ayi o nan. ayi kpɔ bɛ ayi yɛ ayi abɔ ɔnum dure ka yi ɔkɔ mori ɛdá ruru nala ɛdá ruru nala amu ni sukura ɛnɛ ni eyi ko yi tsi duro la mi hwen dɔla na bi ɔsɔ mi with distinction ọna asị mụrụ ya dọrọ adatụrụ ana ọna ahịakwa n'ewu dọrọ adatụrụ ana ọna ahịakwa n'ụhwe dọrọ dọrọ awa ana kene chemchenji ama eji erite chemchenji atọ e, ohige ọsọ ya dọrọ ọla ma ana ọna ahịa dabere dọrọ ọla ma ana wala ilaha ko وانا جيت يوصل الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد okumuni na ọmọ ẹkọ deɛ ewúrẹ ọba judu ìsìkọ ààrẹ fún báyìí n'ekú yẹn ti ilé àkúnnala àbẹtẹ dùrẹdùrẹ ká wẹẹrẹ yìí kùmọ ẹyìn jẹ nánà ọhánù

eyitwam waanyɛ ɔna ɔdaka a ne yi ama abe eyitwam ɔda kusu moto do àwọn aka la dure ka da se tozi do para hu ɛkò yɛ no nangoruwa ka ɔrɔ lɛ mu a da abɔri ɔ ɛwɔ na gyinɛ na kò yi di awɔ ekyɛ yi di hundred bi kò nyara nkɛ na o se ko gyinɛ bɛɛ yà awɔ nyɛ ne sɔla sɛmɛ kò kɛnyi tɔ hit. lọ́wọ́ ya kú because ahọ́n ní nàìjíríà ọ̀ṣọ́rọ̀ kẹ̀sẹ́ ní tòhídì o. ẹ <laughs> ẹ eh, azawa yẹn ní wùn ní wọ́jú ekuku na-eheroko hayahaya ọsẹni ọhọna ẹrẹ ikali mẹjọwari ọhọda mẹdẹnira àkọtẹ hayahaya dọlaka hurere hurere waso gorola wàá nyẹ ní ìfúlọ̀dà mẹ́rin nyẹ ní ẹ̀yìn tó wí di náà ẹ̀ bá bá wà gẹ́ sọ wọ́n gẹ́. ama ikpe ha waga edaka wo tutu ka ari enwe ọchị ni eh, ari enwe ruo ni wo tutu ka ari enwe ọnyà ni yóò dúdú kì í eme ẹ̀hún ọ̀sán ni èmi ẹ̀hún ọ̀sán ni adáhùn ọ̀dọ̀ ní èyí nìkọ́ ó ní ilé rẹ̀ dùn náà èyí nì ọmọ sí èdè kagbó òsúdù kà dẹ́wọ̀n anya ni èyí èsúdù àdẹ́wọ̀n anya dèrè lọ́dọ̀ wọn akúrẹ́ rere ọ̀ bẹ̀yìí bá bọ̀rọ̀ kì ama na ɛsɛ ɔdara kɛ ɛɛ eh, eh, eh, kɔlɔ ɔdara kɛ ɛɛ ɛɛ ɛɛ ɛne ku de yɛ wase gɔlɔ la fa anyi ne to zamele dɔn ne kɔ akami ɛma nyɛ ɔna gɔlɔ ta so sanyi sanyi ne yɛn nɔbi kisɔbi anyi tɔhi ɔna anyi tɔhi dɛ ɛma sɛ tso wɔ dɔn mi b'o sutu ka dɛ ŋɔ anyan. So our is another. So the only unity of our Bisana Kovishul that is now a lie. eternal years ahead of it. Bilad Salam. Awo. Wal'il. Tawhid wana mikoro nyoro ye. yetere. Tawhid mikoro wa knowledgeable. Tawhid mikoro eka ono jere konu shehu domenge omenjo kilobe wanyira itono ontomuli wabo ontomuli waka omuli wakawo sema kukuwa ni tauhid walmusawat ona ni tauhid oyeka ani equitability annabi ka annasu sawasiyatun ka asnan almusht bimana amama adalat alilahiyya azan we are equal amma su kele hunan ina hanon amma before the law everybody is equal ẹsẹ náà haram bọ́ọ̀bù haram wà ka wọlé yìí wà á ka wọlé kó sọlọ́wọ́ àkàkà kúkọ́ ní yé ẹsẹ náà haram yẹ yọ halal yọ ní dọ̀kẹ́rẹ́ yẹ kẹ́ ẹni ẹni àrùwá ẹni ẹni wà á ṣe ẹni haram Homogenous haram tí n kọ́ mi homogeneous a homogeneity ẹni sọ̀rọ̀ ẹni sẹ̀rí omori yìí. is homogeneous التوحيد وصناعة إيه التوحيد هو الذي فتح به المسلمون البلاد وأنقذوا العباد من عبادة الطغاة إلى عبادة رب العباد ومن جور الأديان المحرفة إلى عمل الإسلام المحفوظ وكاسنا التوحيد أنا بكو مريني أن كونك هارور دي أبنا هارور دي هم جواب رأي رسول eje ya mijoba yo wa anqazul ibad ori hiyo mori azanni di islam hawan min ibadati tuqat do hawa honi oyi heki togutu oyi heki isosa ana ke ewru ka heke wa ki islam wa mu indian ana meka abani don le ka kwa fura lajin aden no ban ban wa se wa se heke ni maru maru e indi go Eh, this is a, is a fact of history eh? it's an epoch there's a time in history like it has happened net india so islam wọn mẹka asọrọ yìí kì í máa وعلى قمرين إلى عبادة رب العباد كنه قمرين نبتو أناوي the lord of Allah ومن جور الأديان إسلام طولا دوحا هونين oppression الجور بمعنى الظلم oppression إيه هنا آه باهي كانوا المحرفة أنا كا أهكنا بنادا forcefully they introduce introduced المحرفة أحكناك أبغى دامن إلى عدل الإسلام المفروض الإسلام هو هون هنا أنري oppression أتي what do you call it uh, cheat cheating أمري أنا هكذا وني أنا إنك si democracy jẹ́ mi lẹ́wọ̀n hàn bá mẹ́rin ẹ̀ bá mẹ́rin sini tonya eimon eh, ekene eh, ado wawo wawo kuresun sanusulami di onoka am ah, nyemunyi over 25% of budget total budget that spend few. didn't feel abinami yewu ni eh, ko báyìí láwà kọ́ nu ẹ̀yìn ọba àrẹ paper. pépà paper wọn náà ọ̀dẹ́ èkó rẹ̀ ká. pour que ini leadership trust the nation deserve service then you go 30 pages then you go fifty owó ọdọ àwọn ẹni wúrẹ ilé ọ̀nà àwẹ̀ ilẹ̀ náà ló wúrẹ. dọ́lá ẹ̀yìn rẹ̀ ìlànà ẹ̀rẹ́kọ́ rọ̀ ẹ̀rẹ́kọ́ ara rọ̀ ẹ̀yìn polo ẹ̀ ń sọ́mọ́ mi tọ́ ẹ̀ bàtẹ̀ kẹ́hìn this is yìí. the fruit of the nation should be enjoyed by people of the nation because government of the people are coming abẹ́ àwọn nà. Please, please keep it up. Ogo anagwo anagweo oh, because I'm tawhid. Dam tawhid, ndo tawhid mukono. Ewo Okumori or decide come as tawhid mukoro and then they will not be there umuri abuka umuri will not allow them to rule decide adnan tawhid sema kama ni hizo hadithi kisaje kama takunu yuwalla alaikum owa me yanne awon manya dog den kama nya dog de diwi ago kaza diwi so i start it from allah so followers ẹni mi wúrẹ́sì kìnnì start ọ̀hún ẹ̀wọ̀n ẹ̀ní then eh? start ọ̀hún ẹ̀ leader ọ̀ yẹ fún àkànnà eh? followers ẹ̀ eh? correct themselves the leader will get corrected the leader will continue to enjoy the discrepancies ọ̀rí all these communal field and vendettas anáà náà ẹ̀ náà kànáà ẹ̀ ń dẹ́ni ẹ̀ ẹ̀ ń kẹ́ ẹ̀ náà mọ̀kàrẹ́ yẹn. التوحيد سنة التوحيد وهي كمول في الدنيا هو الذي يدفع المسلم إلى الجهاد والتضحية والفداء وكا توحيد أنا مسني بوشكو مهنا أنا سوي توحيد أي بوشكو من ذاك آه وتوكا جن دون نكون جن نكون جهاد والتضحية دون sacrifice من sacrifice التضحية والفداء طب هي the sacrifice honorable that contain direct connection to Moses one of Allah. Then al-fida is sacrifice generally. So كل تضحية فداء وليس كل فداء تضحية. كلام يقول sacrifice but al-fida أوسع الطرد هي إيه بس بس مش هيك بوكا تضحية التضحية مقيد الفداء عام أو يقول specific sacrifice I saw it تضحية then general sacrifice sorry الفداء so أنت بيكون sacrifice

أسنا التوحيد وهي كمولتن كنا هو الذي يوحد العرب والعجم ويجعلهم أمة واحدة أوكا أنفسنا ملك سوي أنا عرب الأربعة أتنا من الأربعة دقوا به dɔnku ɛwa kisɛ ɛwi ummata wahida ɛwurabu kunyan ani bilawo ɛwusan labawo n'aka wuli kɔsɛbɛ ŋun yɛ sini ti do alahu akpa ah do a jin kenan sɛmɛ a ko tawhidi e eh, ye o ni liza ɔka lizalika ɔka a gɔbɔ lamma wasalat da'wat tawhid eji da'u tawhid ijotu التي قام بها المجدد أنا كا one of the revivalists المجدد إن وانا كا ولما أهكونون etinyo betinyo sokatai enawe muhammad ibn abdul wahab muhammad ibn abdul wahab inshallah any part of this book and we discuss it upon inshallah he to them is topan or horwe they are father muhammad ibn abdul wahab ono wazi wasu wana wada ku wahabi dokumuri yenye has foolishly submitted to that propaganda الكائل محمد ابن الوهاب والله هو الموحد المجدد أنا أدان نري عبد الوهاب أو تنري محمد ابن عبد الوهاب so توحيد أنا كقام بها أو كويت رسوان دو على ما كويت إسرائيل أنا دو على ما فايت هنتر at a point in time إسني ما هيكوتا نبي إسرائيل abudu yɔnu waaye injiriku oresi nyuma na ɔrɔ alɛ babɛ ina ti sɛ ɔdi ni wɔnɔ di muhammad ibn abdul wahab alayhi rahmatulah dɔkɔ ɛtɛ dɔm dɔm da awo tɔwhid ago da awo tɔwhid nɔn ina ti sɛ ɔdi dɔkɔrɛ ko twenty battle dɔsi ha mu ntomu yɛ n'ayi ka physically ɔma ntɔ hɛ ni twenty battle ɔka egye da awa nɔn ɛdam ɛdjolitu ila biladil hind ijotu ina tindia an tariqul hujjaj ini daika e bonu mena hulo abe na abe mi haji de da auto hi dire je tizo de na kola de ni tawhid khof al inglis minha khof al inglis minha so gha ini arabic jim awra because i mean gha elne ni jim e eh, ka ke gha ananka ani misr jariya de ke gariya so ina ne gel ko tawren o ego jariya arabic word jariya little girl jariya so ago kane ani misr ne ne jim ga enyi den ke gariya so wa ke gariya wa ka ani aroza ho so do yu eno den ko ke girl ele ka te gel on ta ina arabic ko ko tawren go wa arabic language na wo kuma na wa million zewi so of al english minha the the english people that is the british they ni yan wura non because then the english people they colonize sorry india why ni ko they never colonize nigeria and they colonial master now and india so when they colonize they yan one so لأنها توحد المسلمين جميعا أقولك توحيد أنا وابوكو مولين وبن بن بن في أقطار العالم in different regions of the world فتخرجهم من البلاد التي سيطروا عليها دو توحيد أنا دوما كردوا تهم هوني أبكر أنا كي سيطروا عليها أبكر أنا كولونايز أبكر أنا سكتا دي وفاوا list of view ẹ̀ ní dáyé lọ. ọkà liza agwawo ka ọrọ hal english english people which is the britain dey ni nyima ma atuba ihim dey eh? ni nyima ẹnere abẹ náà kẹsà sáwà the britain àtẹnà sàṣẹ britain náà yẹ wà ní britain sẹ́yìn ni mà yóò kọ́ àwọn ọmọ náà dá àwọn tọ̀tọ̀ hìí ni yẹ push dey ha fight So. دعوة توحيد هو يفعل تندى زيني ينهر ويطلقون عليها دنيا جنرايز ذا كاري دن يرينا أسي كاري دي أسي. كيا يشوكا دوي كسنا كونون عليها إدعوة توحيد نون يعني دعوة الوهابية كدعوة دعوة الوهابي نيان وهابي نيان جمانات لك وهابي يعني ودارش ديك وهابي يوهن يوهن وهابي يوهن like hmm? the Wahhabite. The Wahhabite. Wasa is true like Wahhabite. Can you enemy? Imi chewe ko na to lead it. Ebe yiri kama ni cheche da. Like the confession of a British spy. That Muhammad ibn Allah basically no finish. Ko which yam sasa ba ni leche. Muhammad ibn Allah kana rajulan salihan. وكان مجاهدا وكان عالما زقيا ورعا عليه رحمة الله سمع ليبعد الناس عنها ومن اسمك أن كزنه دعوة التوحيد كما ذكر ذلك الشيخ علي الطنطاوي أنك علي الطنطاوي الشيخ علي الطنطاوي one of the آه، مفتي الإجبت في كتابه أن يؤوى أن الشيخ علي تنطاوي مه رحمه الله الشيخ تنطاوي علي تنطاوي على شيخ تتاب ومن he was the mufti of Egypt no grand mufti Egypt الشيخ علي تنطاوي أوكا أو تلوي بدك الشهيد أحمد إرفان of it one uh, uh, أحمد إرفان inuwa a bere chene chikuwa do kwa waran dole mwenda wa Muhammad ibn Abdul Wahab ati wena chene ni Muhammad ibn Abdul Wahab kero man to na horen ana gwa oreba at-tauhid huwa alladhi yuqarra al-masir in kana min al falahu al wa in kana min al fayakun min ahli nar oka tauhid أنتي تقرير المصير تقرير المصير أك تقرير المصير هو يدتمايني هو يدتمايني the end result أنا تقرير المصير أو كتقرير أنا يدتمايني سبي أو بعير ملأي أو سبي أو رمزي إيه المجاهد أنا أقول لكم فإن كان من الموحدين فله الجنة أنا إنك أهل التوحيد أويا then أهل الجنة وإن كان من المشركين أين نك مشرك فيكون من أهل النار دو ينسى إذا نرى هم يرضى خري أوكا التوحيد أنا قوى أوريتها كسنا هي أي كومريتني كنيا هو الذي قامت المعارك من أجله أوكا عبر كونو كنتم ريوكوا أقول توحيد أوكا واستشهد المسلمون في سبيلي دوكو مولورو دا هو غو دا الشهيدين اكو توحيد ثم انتصروا بسببه دايكا ان سمي كوري كني وين اي سوي توحيد ولا يزال المسلمون يحاربون من أجله، يكون مولي نيجي إنك إن كوركو اغواو باوجين اكو توحيد ولا عز لهم wala nasra illa bi tahqiqi en mun ko muri asan yo ban en mun ko muri isi rogun mo muri den ne win illa bi tahqiqi aka am tahqiq ar realize tawhid dawa tawhid awalan an kun albani mek at tawhid awalan law kanu ya'lamun at tawhid awalan law kanu ya'lamun anibi ka eku ka tana wuram dawon han eku eh, wayan ka ka tana wuram onye oh, ya still plan eh, ta tin yesin re eh, tauhid kene o oh, yuna tauhid awala ana ka tauhid awal dora waje soya soya na utum la ilaha illallah because ọ̀rẹ́ nya kida dọ́ọ̀ nyi tọ̀hídì ìjà wa ka dọ́ọ̀ a ká akọ̀mọ́rí ka ọ̀là kúrú nani iná kí dọ́kọ̀mọ́rí kọ̀ọ̀dọ̀kọ̀ náà wọ́mi náà àrùkà máa nì mí sẹ́mẹ́dúrí kò ń tó mọ́rí ọ̀ ẹni rẹ̀ usama ti zaid usama fẹ́ ń wí ọ̀ because ọ̀nyi tọ̀hídì ọ̀yẹ kìsẹ́ ha enze ko kare ono we isini to komuri de itua tuho tuhuri nyane da kum ana komuri da era na kore ko da tawhid do heart oy ko na matin do so many things has been turned upside down ewu muni la ma rahima rabb mola muhammad umar hafizahullah amin onare usama تقبل الله من الشهداء سمكا ان يسوف افغانستان فما جن ونون غسما ساود ميلو اذن توحيد اولا انا يقول كله قلب الدين حكمة تايا شيعة برهان ربان برهان الدين رباني is on on it is okay no problem man it is on any not is on over now do the the leader of the not alliance Shah Mas'ud Shah Mas'ud àwọn náà dún nationalism mi wọ́n hẹ́lẹ́lẹ́ ah man, nyi sọ́yì the nationalist state of Afghanistan then that Abdullahi Dostan Abdullahi Dostan was like ahiwamde uh, freedom fighters and ani kẹ́ ń wòlé sọ́yì nkẹ́ ní inú dẹ́ kẹ́ freedom human rights activists. I think I never went in. Um, Burhanuddin Rabbani, and I could then. He was, almost, he was almost the most knowledgeable. أنا كأيوان دخلتم بغير ورقة وكما دخلتم بغير ورقة كذلك تخرجون بغير ورقة لأن رشيا وانا القرآن إن إن بيبا نصعين سيدي أدونا دو يا سيد بيبا دو نان كويتن ني يا وي كيسا زونو كويتن ني كين بيبا نان عين سعين دو نان ده دوان دوين But one afternoon, Afghanistan turned into pieces. It turned into pieces. What one in north do in the south now? What one in south do in north? As a Burhan Din of Banwa now. The Gulbud Din Hikmatai, out on the Shia and it from the land now they continue. So, at Tawhidu, awalan. Wake awo, jirasu mo, wa fight anyhow do really wow or you smack ko do really wow let me to heed mine or you smack ko then kuma abi ila no matter you was sincere another why are you not e wa anyi o problem na ko nyina wis wa baguro na enyi dudu amake ni an kuma weda ira gwa na di na enyi de ro and we saw what we saw atohidu awo atɔhidu awalan gbabe tohid nyi tɔhid wàhálà jẹ ẹdínwó àjàbáyà ni yéé lóde ka tìtàn náà ló hòn ọmọdé ká ni yéé wèrè ká kọlọ wọn lè jí nyẹ ọdọ ká iná jẹ náà wúrẹ ọdọ kàlá ara awala So there, where shift to bed, be careful. Careful, can you we work out? You'll have in yellow book. ne Fi kitabin mubin. So, ok okay, Tawheed determine the end result of Mujahid. And Tawheed, ulika ni ni wi hakuwana. oka la is, is the kumu nema unanyo bani. ولا النصر كمر مملوك كي وين إلا بتحقيقه إلا بتحقيقه ولمن الشيخ محمد ناصر الدين الألباني رحمه الله أني أكون أنا أنا في سوريا دون سنة كسالة أنا سيدي أنا سيدي تدار نين نداهي إيه أنا أنا أنا كا الحاكمية دون كا إيه، الحاكمية لله

lilahi awudu mbara in liyabi hanifa ɛdá mi yín kú ɛ ó yín madhab wò ní hukumu ilala hukumu rẹ̀ nọ hadi sɔhi yọ ká kó tó múri ká dẹ́wọ̀ kí ala abu hanifa wọ̀ kúlọ̀ nkà lu kàtà nà ẹ̀ ẹ̀nẹ́ ibi ni tó dà ìjà ànà òbí dàkẹ́ ìdí kwana nà ìdí tu àná sọ́n اللهم اجعلنا من الذين يعلمون فكما أنه استطاع في الماضي أن يوحدهم ويقيم لهم دولة كبيرة فهو الآن قادر بإذن الله أن يعيد لهم مجدهم وعزهم ودولتهم إذا عادوا إليه فكما أنه استطاع an kuma yake tauhid on oh, nukata fil madi ino na farahu an yuwahidahum ko ko mun yana unity wa yuqimu lahum dawlatan kabira do establish ko mun ino na farahu great empire therefore for huwa al an tauhid on in fam hajin qadirun on oh, nukata bi iznillah dole yondo muri an yuida lahum ko dole to nan ko mun ni majdahum majdahum their magnanimity, mag majdahu, ukumuri or substance. They are remaining substance then, eh? wa izzahum, do kumri wa remanyo ban, wa dawlatahum, do kumri wa rema, they ni dawla, empire. Aho ban ban dai, they ni state, they are control. Ama be shout, idha adu ilayhi. Ije ba remanini tawhid. I give importance to tawhid. ina nyai ati no quran zai ri no korokene hana munai qala allah ta'ala umuri mutaka ina quran ka يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم ما هي ندعو إن سورة محمد أنا توهم إن تنصروا الله waago muri won mo muri hoko me doko wago no won e wa be mana waago ko muri wo be mana waago ke tauhid wo yansurukum do muri mu gomo tere sono ya hono wa yusabbit aqdamakum do muri hiwe petani do muri make our stand firmly on your feet ni to defend yourselves التوحيد أولا لو كانوا يعلمون أو كما هو لزوم الدين sometimes أيا إن شاء الله تعالى ما هو لا مريض يصير next week أصلا سبب لزوم لزوم الدين ما العقيدة بمعنى سبب حاجة سبب need سمن هذا need الدين أو التوحيد أو العقيدة أنا يا كارول جون why do we attach importance of importance كأكاري ile tawhid ile akida mada ne sana bo awe aya ija nan ile ta akida nan a kare ar wala ile akida be nan seme ono be how many points are called 13 points hmm? and each of the points are very very important to our daily lives as muslims you know ọ̀rọ̀ yẹ dínì nù dé ayára mi ní ọkọ̀ọ̀kọ̀ adínì nù yá mẹ́ àgọ́wọ́ wọlé yìí ní ọkọ̀ọ̀kọ̀ oyi tí ó ní ẹ̀mẹ́ dínì iná dínì nù ọ̀tọ̀ nù rà sọ́ọ̀ yìí ní ọkọ̀ọ̀kọ̀ dọ̀ọ́rẹ́ yìí wọ́ ní ọkọ̀ọ̀kọ̀ ìsẹ́nà yìí tọ̀ hìí onímọ̀ nínú wọn ní ọwọ́ mi kọ́ ọ̀ family establish iná zọ̀ nyàrá yìí dọ̀ establish iná yìí dá yìí dọ̀ establish iná yìí ní. àwọn ọmọdé yà kò straight. ọ eh? aljana one way ɛzɛ wɛki ni one way ɛzɛ ma jiri lɔri wo one way enyi otu n'oyi ha waka we wana aljanna one way ɔmɔ na okogo tawhid ɔmɛ oh, one way iwa aljanna ho one way because when tawhid one way bí wọn máa nye wọn ɔyɛ wọn na ọtúnà ọ̀nyára ọtúnà ihe ọ̀nyára ọtúnà ẹ̀kọ́ra ọtúnà kókóra ọtúnà abẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. inshallah ta'ala ma jẹ́ ẹ̀dẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته